àwòrán ọ̀gbọ̀n kálẹ́mẹ̀ hàn ká ho èho igi àánú àwòrán tẹ ó ho èho jàgìnì abátẹ́lẹ̀ Jésù ẹ̀mí Ọlọ́run hẹn ṣiṣẹ́ nọ́ra ya ihe jẹ́ ká ho èho bíbélì ó họ́kù ya ọ̀rí èho ẹ̀mí Ọlọ́run ŋàn ya ìhẹ́ ayọ̀ àlàáfíà sùúrù ìwà rere kásẹ̀lúkà ká nígbàgbọ́ ká tutù ká kóra ya jọ jésù rí òun ya igi èhóhun ayaya ọwọ́ igi ó rí àyàbà ànọ́ra òun òun bá ànọ́ra ya àyẹn hò èhó tóbi àmọ́ ọwọ́ igi bá dágbẹ èyẹn hò èhó àyẹn bu ọwọ́ igi ó dágbẹ jọlẹ̀ káàjò jésù yà á yẹ kí gbogbo ní àtẹ́lẹ̀ ìhò èhó tóbi tèyí òun kí bu ìpọ́nkò ọlọ́run káhẹ́ǹgbé gbogbo ni.